أعوذ بالله من الشيطان مبطل بما كسبوا لهم شراب من حميم وعذاب أليم وعذاب أليم تتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا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 فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم لأبي آزر أتتخذ أصناما أتتخذ أصناما آلهة إني أراك إني أراك وقومك في ضلال مبين أعوذ بالله من الشيطان الرجيم الرحمن الرحيم وإذ قال pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ó kẹ́ gbogbo láyé ọba tó ṣe kódò ẹni tó bá ṣe ti nìkan ní yóò kẹ́ tó bá dìjọ gbẹ̀dà kìyàmà abẹ́lọ́run kó kẹ́ ẹnìkọ̀ọ̀kan wa kúnú ẹni tí ó kẹ́ níjọ́ náà ọba ń ṣe lálàyé fún wa wípé ti ń jẹ́ ìmọ̀nà ọba nìkan ló wà pàṣẹ wá nìkan ọlọ́run ọba ni. wọ́n á sì ṣe wá àṣífẹ́ lómiin kàkà tó yẹ kó gbà yóò tún máa lékún nítakótọ́ ọlọ́run ní ọlọ́run fún wa lápèjúwe àwọn tó sọnù ó sì fi àpẹẹrẹ bí wà sí òṣèlú ṣe wọ́n láǹfààní ó fi hàn wá bákan náà ọlọ́run tó wá jí óyé wa wípé ìgbà mí a máa bẹ wọ́n lè bí ni láàrin àwọn tí ò ṣe tọlọ́run tọlọ́run ó sì fààyàn yọ lẹ́ni tí ó jẹ́ lẹ́sìn àánú ọlọ́run ní ẹ ìkẹ́ ọlọ́run ní lórí ẹni tó bá fẹ́ lórí ẹni tọ́lọ́run ọba bá rò dáadáa rò abẹ́lẹ́ ọba ní tóbi rẹ̀ àpadà sí ibú kó má fi kàn wá anábì Ibrahim ọlọ́run ọba ṣe ní àmì àpẹẹrẹ dáadáa fún gbogbo ayé níbi ìgbàgbọ́ gbogbo àwọn anábì ọlọ́run tí wọ́n wáyé ọ̀pọ̀ nínú wọn a máa ṣàfitì wọn sọ́dọ̀ anabi Ibrahim aleyhisalatu wasalam torípa anabi Ibrahim ọlọ́wọ́n bá jogun ọmọ méjì àkọ́bí anabi Ibrahim o náà ni Ismail Ismail anabi ọlọ́wọ́n bá ní. Ismail, òjíṣẹ́ ọlọ́run ọba ní ọlọ́run sì tún fún ní ishaq ishaq náà òun jẹ́ àbúrò fún ismail aleyhisalatu wasalam anabi ọlọ́run ọba ní òjíṣẹ́ ọlọ́run ọba ní ishaq òun ló bí yakub nínú àrọmọdọ́mọ yakub ibẹ̀ ni yusuf nínú àrọmọdọ́mọ wọn ibẹ̀ ni musa ibẹ̀ ni Dáúd ibẹ̀ ni Yúṣàù gbogbo àwọn ànábì Ọlọ́run ọba wọ́n jáde látara abala ti Ishaq tí í ṣe ọmọ ànábì Ibrahim ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó náà jáde látara ọ̀kan nínú àwọn ọmọ Ibrahim ìyẹn Ismail abala ti Ismail ànábì ti jáde sallallahu alaihi wasallam ló fi jẹ́ pé àwọn tó pọ̀ nínú àwọn ànábì ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run ọlọ́run yọ wọ́n látara Ibrahim ànábì Ibrahim aleyhisalatu wasalam ọlọ́run fọ̀nà mọ́ látọ̀dọ̀ ẹ̀ ẹnìkan ò ṣe wáàsí fànábì Ibrahim ẹwà wo tó ń tipẹ́ nìkan ò ṣe wáàsí fún ẹwà obi tó ti jáde ẹwà ohun tó jáde lára ẹ̀ ọlọ́run wá lo ipasẹ̀ Ibrahim tàbí sídìílé òòsà gbogbo àwọn tó pọ̀ ní àwọn ànábì ọlọ́run wá jáde látàrẹ ẹ̀wùn tọ́lọ́run ti kọ́ àwọn ànábì ọlọ́run jáde ìdí nìyí tó fi jẹ́ ẹni tí ò bá ti fa ilẹ̀ àgbùdọ̀ jákàn lórí ìmọ̀nà rẹ̀ àwọn tá a ti mọ̀nà ní kọ́kàn ra lérí ìta wáyé ẹ wo ìtàn ọ̀gọ̀rọ̀ àwọn ànábì Ọlọ́run bàbá wọn bàbá bàbá abọ̀sání bàbá tó bí ànábì Ibrahim òsání ń bọ ìyá rẹ̀ olóòsání ṣùgbọ́n lọ́n wá yọ ànábì Ibrahim dìde ta ni ó ṣe wáàsí fún níbo ló ti fẹ́ gbọ́ wáàsí kò sí ṣùgbọ́n látọ̀dọ̀ Ọlọ́run ọba fúnra rẹ̀ látìgbà tó ti wà ní pínínsín lọ́lọ́mọ bá ti fi ànábì Ibrahim ó fi mọ̀nà láti kórira ìmọ̀ọ́sìn nǹkan míì lẹ́yìn ọlọ́run àmọ́ tá a bá fẹ́ sí ọlọ́run wo làwa wá fẹ́ sí kò tí ì yé gan ṣùgbọ́n mọ̀ pé tí wọ́n ń ṣe yẹn kò lè jọ́nà ló fi jẹ́ wípé anáfíù mọ̀kọ́dàmú alal ithbat anáfíù mọ̀kọ́dàmú alal ithbat kákọ́ sọ wípé nǹkan ò sí òun ló ṣáájú ká tó fi nǹkan rinlẹ̀ kọ́ ìdá ni ẹ̀rì pé tíyàn ní la ilaha illallah la ilaha akọ́kọ́ sọ pé kò sẹ́ni kankan tíjọ sí tọ́ sí akọ́kọ́ negate illallah lẹ́yìn ìgbà yẹn la tó ṣẹ̀ṣẹ̀ wá àfáàmù àwọn afirinlẹ̀ pé tíjọ sí ò bá tọ́ sẹ́ni kankan ta ló wá tọ́ sí illallah àfọlọ́run ẹ rí pé negation ó ṣáájú affirmation anafiu muqaddamun alal ithbat. ìyẹn ló fà ẹ pé anabi Ibrahim aleyhi salatu wa salam nafiu ló kọ́kọ́ ṣe òsà táwọn èèyàn rẹ̀ ń jọ́sìn fún ó gbà pé kò lẹ́tọ̀ọ́ sí kájọ́sìn fún ta ló wá yẹ kájọ́sìn fún kò tí yóò náà ṣùgbọ́n àwọn òsà yìí ò lè jọ lọ náà fi ìlọ kọ sáájú ṣùgbọ́n páwọn òsà yìí ò lè jọ lọ yẹn kò tí ì tó nígbàgbọ́ ó gbúdọ̀ establish nǹkan yẹn padà fẹ́nìkan ó náà lọ́lọ́ ṣùgbọ́n kò tí mọ ọlọ́wọ́ ọ̀hún lọ́lọ́wọ́ bá fi sọ fún wa àkọ́kọ́ ni pé òòsà fitra tọ́lọ́wọ́n bá dá sára rẹ̀ àwọn iléegbò ń pè ní natural instinct àdámá tọ́lọ́n dáma ó jẹ́ kó mọ̀ pé ó sà òkúta ò lè ló fi wá ń sọ fún bàbá rẹ̀ ọlọ́wọ́n bá ní wa idh qala Ibrahim li abi wa idh qala Ibrahim li abi ọlọ́wọ́n bá ní eré ànábì lọ rántí ìwò òsì ń bẹ̀ nígbà náà a ń sọ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ fún ọ ìdíkọ́lá Ibrahim àbí lọ rántí nígbà tánábì Ibrahim ìgbà náà kò tí ìdánábì ọlọ́run ó ń bẹ lọ́mọ pín ní sí ó wá ń sọ fún bàbá rẹ̀ Azar bàbá rẹ̀ tí ó kọ bàbá rẹ̀ tí ń jẹ́ Azar àwọn àfúnímọ̀ tafsir wọ́n ní azar yẹn ọ̀rọ̀ táwọn àáfàá sọ lérí ẹ pọ̀ ó ń bẹ nínú àwọn onímọ̀ wọ́n ní azar yìí olórúkọ bàbá anabi ibrahim alayhi salatu wassalam àwọn míì nínú àwọn àfọ onímọ̀ tafsir wọ́n ní azar yẹn ó kọ òòṣà tí wọ́n ń sìn ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n látara pé ẹni tí máa ń sin òòṣà gan tó já lágbàtẹrù òòṣà yẹn ni bàbá anabi ibrahim náà fi wá ń fi ókọ òòṣà yẹn pè náà fi pè ní azar àwọn míì wọ́n tún sọ nǹkan míì ṣùgbọ́n yóò wá wí bẹ́ẹ̀ ọlọ́run ọba fi orúkọ yẹn ó fi pe bàbá ànábì wa ibrahim wa idh qala ibrahim wa idh qala ibrahim li abihi مريم أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين وإذ قال إبراهيم لأبيه ọlọ́run ọba ni ẹ lọ rántí nígbàtí ànábì Ibrahim tó ń sọ lẹ́àbí fún bàbá rẹ̀ ọlọ́run wá ní bàbá rẹ̀ yẹn náà ni Azar. azari yìí àwọn onímọ̀ àwọn àfọ onímọ̀ tafsir wọ́n ní orúkọ bàbá anabi ibrahim ló jẹ́ bẹ́ẹ̀ àwọn míì sọ pé orúkọ òòṣà òun náà ló ń jẹ́ bẹ́ẹ̀ nítorí pé ó dún nímọ̀ sísìn òòṣà yorùbá níbi wí bá ti pẹ́ láàrọ̀ ọ̀sẹ̀ yóò dọ́sẹ̀ wọn ò wà pẹ̀lú ọkọ rẹ̀ mọ́ èṣù gan náà mọ̀ pé torí pé abọ èṣù ni ọlọ́run ní Ibrahim ń sọ fún bàbá rẹ̀ ó sọ fún bàbá rẹ̀ Azar oní àtàtàkìdù asnaman aliha ìwọ bàbá mi ǹjọ́ wá bá mi ìsìfàmù bẹ̀yẹn lè nkar ní ìsọ pé ó sì lè jẹ́ bẹ́ẹ̀ kí ló fà á só sì jọra wọn àtàtàkìsù asnaman aliha sọ wá bá mu bẹ́ẹ̀ kẹ́ ẹ wá ń àwọn ère wọ̀nyí kẹ́ ẹ sọ wọ́n di ọlọ́run tẹ́ ẹ máa jọ́sìn fún ìwọ bàbá mi ìjó bá mu bẹ́ẹ̀ kẹ́ ẹ wá ń wòsà kẹ́ ẹ sọ dọlọ́run. ìní àwọn kan kọ́ mọ́tà bí ìbọ̀lá ẹ̀yìnmọ́ bí. ìní dájúdájú èmi ọmọ rẹ bí mo ṣe mọ èyí tí mo kéré lọ́jọ́ orí kì í ṣe pé wáàyí kan ló dé wá bá mi. kìí ṣe pẹ́nu ẹnìkan mo ti gbọ́ wà sí ṣùgbọ́n mi ìní dájúdájú mi Ibrahim àrọ́kàwàkà o ìwọ bàbá mi lérí tó wáyé mo rí ọ wàkàwọ́mọ́kà àtàwọn ọjọ́ tí wọ́n ń ọ lẹ́yìn dọ́láàlẹ́ ojú ọ̀nà tó fojú hàn lẹ́wà Ibrahim sọ níjọ́ náà ṣe fún un ṣùgbọ́n ọlọ́run ọba fi ọ̀nà mọ̀mọ́ pẹ̀lú fitra ìgbà mí àmọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ̀rẹ̀ lómi yóò ní òun òròkún lè ṣẹ̀sìn kankan bóun ó bá ṣẹ̀sìn Islam lọ́wọ́ sí àbáwọn yẹn bí sọ bẹ́ẹ̀ ẹlòmí ń bẹ yóò kàn sáà níwá ní òun fẹ́ gba Islam sẹ́ẹ̀rẹ̀ kan sí wá àsìkò ẹ̀yẹ kò sí wá àsìkò òun kàn rò rò rò rò sí Islam lọ ọlọ́run a máa fọ̀nà mẹ́lòmí bẹ́ẹ̀ pẹ̀lú fitra anabi ibrahim aleyhisalatu wasalam nítorí ntọ́lọ̀ wọn fà ti kádàrá pé yóò jẹ́ nítorí ntọ́lọ̀ ní yóò jáde látàrẹ ẹwọ́lọ́hùn ẹ wá wo ọ̀kọ̀ọ̀rọ̀ àwọn ànábì ọlọ́run ó wá jáde látara ànábì Ibrahim ọmọ bàbá ẹlẹ́bọ ọlọ́run wá fa àwọn tí ó láàyè ó fa àwọn yọ láti bí ìpìlẹ̀ táwa rí sípìlẹ̀ èérí kí ló ṣòro fọ́lọ́ yukhrijul hayya minal mayyit wa yukhrijul mayyita minal hayy ọlọ́run àfòkú yọ nínú alààyè a sì fa alààyè yọ láti ibi òkú ayò àgbààfà nínú ọmọ ẹlẹ́bọ a sì yọ lórí kèfèrí nínú ọmọ àfà ọlọ́run kó sọ wa ń bẹ̀ anabi ibrahim aleyhisalatu wasalam ìdáyà tọ́lọ́run fún yìí ìdáyà nafiyu nìyẹn ó ṣe náfíù ó fagilé gbogbo táwọn bàbá rẹ̀ ń sìn lóòsà ṣùgbọ́n ta wá níjọsìn yẹn gan tọ́síkò yíò náà ṣùgbọ́n nǹkan sámọ̀ wípé nǹkan yẹn ò lè jẹ́ ẹni tó lẹ́tọ̀ọ́ sí tó yẹ ká máa sìn bánàbí Ibrahim ṣe wá sọ̀rọ̀ yìí gbólóhùn àpọ́nlé ló fi sọ àwọn àfáà tún wá mú jáde ń bẹ̀ pé tí bàbá tó bí ni tó bá ń bẹ lórí àṣìṣe kan bàbá fẹ́ tún wọn ṣe kan ló gbólóhùn àpọ́nlé láti tún wọn ṣe ọlọ́wọ́n bá mi sọ fún wa qada rabbuka alla ta'budu illa iyyahu wa bil walidayni ihsana imma yablughanna 'indaka al-kibara ahaduhuma aw kilahuma fala taqul lahuma uffin ọlọ́run tẹ́ bá fẹ́ bá wọn sọ̀rọ̀ wàkúláwùmá káwọ́lá kẹrìímá ọ̀rọ̀ alápọ̀nlé ni kẹ́ bá wọn sọ kódà kan máa bẹ lórí ìṣìnà ẹ fi àpọ́nlé bá wọn tó bìyín sọ̀rọ̀ àsìkò òun tó bàbá tó yọ ń tayò lọ́wọ́ ọwá ní bàbá ọlọ́mọ sí yí sọ bẹ́ẹ̀ bó ṣe gbé kalẹ̀ ní pé abẹ́ ní báyìí rọmsáàgì tó ọba ti sọ so, ó ti yá wọn náà ó gbọ́ pé wọ́n pèrò ó náà gbọ́ pé ó dàbí ó sì dàbí ẹni pé ó dàbí ẹni pé wọ́n pèrò àbí báyìí rọmi sí ságèrè ètò ọ̀sọ̀ yẹn náà ti yẹn wà kó láwùmá kàọ̀lá kẹrẹ́ ọ̀rọ̀ alápọ̀lẹ́ yẹn máa ń sọ sí bàbá tó bíyàn ayé ló burú ayé ló bàjẹ́ tọmọ ń na bàbẹ́ ẹ̀ tó máa ń sọ fún bàbá ẹ̀ pé àwọn eléyìí máa ń nàyàn o àwọn eléyìí ò gba kíní o àwọn lè nàyàn o bàbá tó fi ní bá wùn ọlọ́run wọlá tó bẹ̀rẹ̀ kó sàánú ọlọ́mọ fún wa lọ́mọ ọmọ àṣọ tàbí ṣùgbọ́n tí gbogbo nǹkan bá ti wọ́ bí ṣe máa ń rí nìyẹn anabi ibrahim nígbà tí ń sọ fún bàbá rẹ̀ ó ń lo yá àbátì ìyẹn nusratu mariam nínú èdè lárúbáwá téèyàn bá ní yá àbí ìtumọ̀ rẹ̀ bàbá mi ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n téèyàn bá ní yá àbátì bí máa nà yá àbí náà ni ṣùgbọ́n tì tó wà ń bẹ̀ yẹn lè lè pé èèyàn tún ń sọ nígbà tí pé bàbá mi ọ̀wọ́n ìkọlẹ̀ ẹlọ́rántí èyí náà ọlọ́run bá tún sọ fún wa ń bẹ̀ ẹnu túrátù Mariam ọlọ́run ní ẹlọ rántí nígbàtí anábì Ibrahim tó ń sọ pé yá àbátì mo ń pèrè bàbá mi ọ̀wọ́n wala yubsir wala bàbá mi ọ̀wọ́n èéṣe tó fi ń jọ́sìn fún ẹ̀hẹ́ mọ́lá ní tí ò gbọ́rọ̀ bẹ́ẹ̀ sì ni kò ríran kò sì ràn ọ́ lọ́rọ̀ kankan bó ti wùlẹ̀ kọ́ ọmọ èé ṣe tẹ́ fi ń fún pàtó tún fẹ́ pèlẹ́ lẹ́ẹ̀kejì ó tún ní rẹ bàbá mi pàtàkì ọdún rẹ̀ bàbá tó bí mi yá abàtì rẹ̀ bàbá mi ní kọlíjà àní ìmìnàlẹ̀ èmi ti ní ìmọ̀ tí wọ́n ò ma gbogbo bàbá ní bẹ̀lọ kọ́lọ̀n rẹ̀ ojú ń lọ ọlọ́run ti ní kí n ọ lọ èmi ti mọ nǹkan tó mọ̀ nípa ta ló yẹ ta ló yẹ ó ti yé mi yá tẹ̀lé mi àádìkàsìrọ̀ tán sẹ́rí tẹ̀lé mi gbọ́ tèmi kó lè wà lójú ọ̀nà tó tọ́ ó tún ní yá abati mo ń pè wọ bàbá mi ẹni yìí mọ́mọ̀ sí èṣù òsàyí tẹ́ rí èṣù ti kó nú ẹ̀ lójú ọmọ àdàbí ẹni kó lágbára látàbúdé iṣẹ́ ẹ̀tàn ẹ̀mí èṣù ló kó sínú òkúta yẹn ẹ fún èṣù torí pé sùtẹ̀rí yẹn olórí ló jẹ́ ọ̀gá ló jẹ́ níbi kálòdì sí tọ́lọ́hún gbogbo tó bá sì ti tẹ̀lé sùn òun náà lòdì sí tọ́lọ́hún ó tún ní ya àbátì ìwọ bàbá mi dáadáa ó lè mi wá ń páyà kó o mọ́ bá wá tọ́ sí ìyá látọ̀dọ̀ ọlọ́run ọba ọba oníkẹ̀ àwọn àfáà wọ́n ní látara ìfẹ́ tí Ibrahim tó ní sí bàbá tó bí ìgbà tó fẹ́ tó ń sọ̀rọ̀ ya ó wá lọ múròyìn ọlọ́run ọba wá pẹ̀lú rahman inni akhafu an yamassaka adhabun min ar-rahman kò sọ wípé minal aziz kò sọ wípé min sari'il ó ní mò ń páyà kọba aláàánú ọba oníkẹ gbogbo ayé kíyàmọ́ wàá tọ́ sí látọ̀dọ̀ rẹ̀ ó ń sọ̀rọ̀ ya ó tún fi ìròyìn kẹ́ròyìn ọlọ pẹ̀lú a pé kò pẹ́ kí bàbá rẹ̀ ó jìyà ló fi jẹ́ tó bá rí jọ́gbìn alkiyama anábìwá muhammad sallallahu alaihi wasallam anábì ní tán bá dájọ́ pé kí bàbá ibrahim kó máa lọ́nu náà ibrahim bá rí yóò àmọ́ bẹ́ lọ bí ọlọ́run bàbá òun ni ọlọ́run ni ó yẹ tó mú gbàtọ́ bá mú padà wá lẹ́ẹ̀kejì wọ́n wá ti yí àwọ̀ rẹ̀ padà àwọ̀ rẹ̀ yẹn ò ní ṣe é wò kódà bá bẹ́ súnmọ́ ẹ̀yìn ó sọ pé dákun ẹ̀mẹ́jọ súnmọ́ mi ọlọ́run ni lọ yí àwọ̀ padà bẹ́ẹ̀ tó bá ń padà bọ̀ Ibrahim kí ló rí sẹ́ni ah, mm, ibi láàfin lè ẹwo ìfẹ́ tánàbí Ibrahim tó ní sí bàbá ẹ̀ wọ́n wá ń sọ fún ọ pé bàbá rẹ máa ń mú tẹ̀sùbá lọ́wọ́ òní bàbá rẹ ti di kèfèrí nìyẹn òní kírun sí la sórí ire rẹ ni kí bàbá rẹ ó wọná ṣé dùnú rẹ ni kọ́ wá dídọ́ gbẹ̀dẹ̀ rẹ̀ kí á kí bàbá tóbi ọmọ lọ nu ná ó jẹ́ yá ajé gbogbo ògùn ẹ̀rí tó bá lè ṣe láyé bó ṣe kó sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ bó ṣe kó fi ẹ̀bẹ̀ sọ bí ẹ dákùn torí ọlọ́run ẹja ṣe tọ́lọ́run nítorí gbéjọ́ gbéjọ́ alkiyama ẹnìkan ò ní lè gbẹ nìkan lẹ̀ níjọ́ náà alẹ́bí Ibrahim tó ń tó mọ̀ kí bàbá òun yìí ẹlẹ́bọ ni ó tún wá ń ṣe wá àṣẹ fún kò wá ròyìn ọlọ́run ọba pẹ̀lú àwọn ròyìn olùfìyàjẹni ó wá ní inni akhafu an yamassaka adabun mina rahman rahman lolo akhafu an yamassaka adabun ó lé mi ń páyà kíyà mọ́ a lọ jẹ́ tiẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ọba ọba oníkẹ́ kò sọ pọ́ lọ́run ọba ọba tí ń fìyà jẹ kí wọ àti súnmọ́ bá àwọn àjọjọ daṣẹ́ pọ̀ tó bá lè jọ́gbọ́n ìdàlẹ̀ kìyàmà anabi Ibrahim alayhi salatu wa salam ó ṣe wá sí fún bàbá tó bí ẹ náà obìnrin wa léèrè ó dẹ̀ mélòó bàbá tó bí wa ìyá tó bí wa la ṣe wá sí fún wọn lóòótọ́ lọ́sẹ̀ẹsẹ̀ ó ní iye táwọn fi ránṣẹ́ sí wọn tí wọ́n fi ń jẹun lọ́dọọdún ó ní aṣọ tá ń rà á fún wọn á ra àbò ọdún léyà á tẹ́ wọn lọ́rùn á fún wọn á mọ́tò fún wọn ṣùgbálìkì àmọ́ wọn kọ́ ǹjẹ́ bá wọn mójútó bàbá ẹlòmíín bẹ ó ti dàgbà lóòótọ́ ṣùgbọ́n kò gbààwẹ̀ àmọ́ ìgbà àwẹ̀ rẹ̀ yẹn àwọn ojúṣe kan bẹ tó yẹ kó máa ṣe ìjà bá ṣe bí ìyá tó bí wa ó ti dàgbà débi pé kò lè gbà àwẹ̀ mọ́ ojúṣe tó yẹ ká ṣe fún ìjà bá ṣe bí bá a ṣe ń tọ́jú àwọn òbí wa nítayé a tún gbọ́dọ̀ mọ ṣàánú wọn ká mọ kẹ́ wọn ká mọ rè wọ́n ní rírè tí wọn ò fi ní jìyà lọ jọgbọ̀jà kìyàmọ̀ òbí a máa tọrọ nǹkan tó lè kóyà jẹ́ níwájú ọlọ́ lọ́wọ́ ọmọ ṣùgbọ́n ma ní o mọ bí ó ṣe gbé kalẹ̀ pé ìyá ẹ̀ńtẹ́ ń béèrè yẹn mi ní ṣe fún yín torí pé ọlọ́wọ́n bò fẹ́ ṣùgbọ́n mi ń bẹ tó lóore jù yẹn lọ tọ́lọ́ ní ká ṣe fóbi ẹni a máa ṣe yẹn fún yín gbogbo àwọn nǹkan báyà kàmá ìgbà nígbà tó jẹ́ pé ti ń fẹ́ náà nu ọ́ ń fẹ́ ná o sì ń fún níná wọ́n ní wọ́n fẹ́ sòsà kí gbogbo ọmọ ilé kan dáwó wọ́n wá níbi wò bá tiẹ̀ dá ṣùgbọ́n fèmí lówó kémi ó fi kémi ó fi sojú yín tèmi bàbá yín bá ti dá mo ti sojú gbogbo ẹ̀yin náà a gbọ́dọ̀ kún wọn lọ́wọ́ lérí yẹn a gbọ́dọ̀ ṣàánú wọn lórí àlìkìyàmà wọn kì í ṣe pé ká fún wọn ní tí wọ́n jẹ láyé gbogbo yóò padà tán ilé tá kọ́ fún wọn wọn fi ilẹ̀ ọkọ̀ tá fún wọn olórí ọmọ gidi náà lọmọ tí ń ṣe wáàsí fáwọn tóbi tẹ bá wá rẹ lómi tọrọ báyé yọ wà lọ ra ó rí pé bàbá àwọn oko náà ń gbé wọ́n sì fẹ́ràn máa gbọ́ rédíò máa yọ wà bíi tape recorder kan yọ wà lọ rìkọ́dù àwọn kẹsẹ̀ ti wáàsí tọ́pọ̀ tó ní bàbá ẹ máa yọba di pé ó dàbí ẹni pé ọwọ́ dérí tẹ̀ fẹ́ máa ṣe fà ẹ máa gbọ́ wá sí i àbí kọ́ wá lọ wá bí memory card tí ó ti kó nǹkan sórí ẹ̀ yọ̀rọ̀ á fún wọn bàbá yẹn ò lè gbọ́ nǹkan kan bí inú téèpù yẹn jù ní ti ń bẹnu memory card yẹn nìkan lọ yọ gbọgbọgbọ lẹ́tọ̀ ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó lè ló two hundred yọ sà máa gbọ́ ni tó bá wa ń kọ́ ọ̀lẹ̀ sàlámà lè kọ́ ẹnu àwọn kìnìyàn bò ní wáàsí yẹn bò lẹ́tọ̀ mo ti ẹ̀ ní béèrè kan wọ́n sọ̀rọ̀ ẹ̀ tọ̀ ọlọ́run jẹ́ pẹ́ fún wa oyún ó ju oúnjẹ lọ bí ṣe ń jẹ oúnjẹ tara ó tún ń fún lóúnjẹ ẹ̀mí kódà kí wọ́n máa bẹ lórí ìlànà ẹ̀sìn kùdìẹ̀kùdìẹ̀ wọn ká máa tún wọn ṣe ká máa gbé kalẹ̀ lọ́nà tó dáa torí pípa tọ́lọ́wọ́n bá ń sọ̀rọ̀ nípa ká ṣe dáadáa sáwọn òbí wa ọlọ́wọ́n bá ní wàhálà wọn máa jáde hazol limina rahman وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا ọlọ́run ọba ní dájúdájú ọlọ́run alámùbíkún ọlọ́run ọba mọ̀ tí kó wá ń ṣe sáwọn òbí ẹ̀ ìtàkùnú sọ̀lẹ̀hìn bọ́ bá da sáwọn òbí rẹ̀ ọlọ́run ní mo bọ́ bá ṣe wípé níbi wọ́n jẹ nìkan ló ti da sí wọn ọ̀rọ̀ àlìkìyàmọ́ wọn ọ̀kan ọlọ́run ní mo rọ́bùkún àlàmbíkún ìtàkùnú ẹlòmí ń bẹ nínú ẹ̀mí ẹ̀ ó kọ́lé fún bí ẹ̀ ní ń bẹ lẹ́mí ẹ̀ ṣùgbọ́n kò lówó lọ́wọ́ nítorí pé tó bá ronú wàhálà táwọn òbí ṣe lérí ẹ̀ ẹni akùn ah, sì wá lówó lọ́wọ́ kó òun kọ́lé kó òun sì fìyà òun síbẹ̀ ẹlòmí àní akùn ah, òun lówó lọ́wọ́ bàbá àwọn ti ń jẹ ọ̀rọ̀ mọ́kà lẹ́nu ti pẹ́ kó òun sì wá ràn lọ mọ́kà kó ṣe háyì ṣùgbọ́n ọkàn ní fi ń sọ kò sówó lọ́wọ́ ẹ̀ bàbá wa lè mọ̀ sọ gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ mẹ́tìrín bàbá wọn mọ́kà Ogun wu òun náà ṣùgbọ́n kò lágbára bẹ́ẹ̀ ọlọ́run ọba ní rabbukum a'lamu bikum in takunu salihin ọlọ́run rà níyàn yín bẹ́ẹ̀ bá jẹ́ ní dáadáa bẹ́ẹ̀ bá láníyàn dáadáa ọlọ́run mọ̀ lóbi jẹ́ pọ́lọ́run ò dàbí èèyàn ẹlòmí ó ọlọ́run ní fún ní nǹkan kan ẹlòmí sí ń bẹ kò rí ṣe ṣùgbọ́n nìyàn rẹ̀ da ó bẹ́ ṣe ọlọ́run rọ́bù kún wọ́n alámúbikún ìtakùnù sọ̀lẹ̀hìn rọ́bù kún alámúbimọ̀ fi ọlọ́run mọ̀ tí ń bẹnu bọ́ bá ṣe pé èèyàn rẹ̀ nìyí ṣùgbọ́n kò sówó lọ́wọ́ ọlọ́wọ́ bára nìyàn yín ẹlòmíì ń bẹ bàbá rẹ̀ á sì ṣépè fún gbogbo ẹgbẹ́ wọ́n sì báyìí ó náà fẹ́ ṣe kò níní ṣùgbọ́n èpè wọn ò lè má torí bọ́lọ̀ ti ra níyàn rẹ̀ pa níyàn rẹ̀ dà kò níní ìtakùnú sọlẹ̀ yín fàyínà òkà nàlẹ́lẹ́ àwọn wà nàgàfọ́. ọlọ́run ọba ní gbogbo ẹni tó bá ti lè juwọ́jú sẹ́ẹ̀lẹ̀ tó dorí gbogbo àlámọ̀rí rẹ̀ sọ́dọ̀ ọlọ́run pítọ́ ọlọ́run orí mi báyìí ọlọ́run lówó foríjì bá a bá wá lè ṣe ti àpò wá sí ń kọ́ ká mọ̀ báwọn òbí gbogbo tí ó jẹ́ kẹsàn ọlọ́run kó rọ̀ wọ́n lọ́rùn ìtọ́lọ́ ń bùkátà lọ́dọ̀ wọn ká mọ̀ wọ́n ṣàkíyèsí ẹ̀ ká mọ̀ tí ó fi rọrùn fún wọn torí tókù tí wọ́n ń wò níwájú òun náà ni wọ́n fẹ́ lọ pàdé ọlọ́run káwa máa kún wọn lọ́wọ́ ká máa ṣe wáàsí fún ọ gbogbo èyí tí wọ́n ti fà ìmọ̀ kan ṣe sẹ́yìn kí wọ́n túbá kán tọrọ àforíjì lérí ẹ̀ Abu Huraira radiyallahu anhu bàbá ìyá tó bí kèfèrí ni òun sì ti gba Islam gbogbo ìgbà tó bá ti wá lọ́dọ̀ ànábì yóò ní ànábì bá ń bẹ lọ kí àmì ó gba Islam ànábì yóò ní yóò gba Islam ó wá dìjọ́ kan ó wá lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam pàtó tó fẹ́ dìde lọ́dọ̀ ànábì ó lọ́dọ̀ ànábì bá ń bẹ lọ kọ́lọ̀ kó jẹ́kẹ́yà mi ó gba islam anabi wa wò títí anabi nìkì ọlọ́run yóò gba islam anabi ṣàdọ́à ìgbà tí abu rẹ̀ rà délé ó ń gbálẹ̀kùn ìyá rẹ̀ ò tètè sílẹ̀kùn ìgbà tí ìyá rẹ̀ ó sílẹ̀kùn ó ba lẹ́ni tí ń kírun níjọ́sìn fọlọ́ ah! abu rẹ̀ rà ní kílẹ̀ ń ṣe ó ní mo ti gba islam ọba sáré ó lọ bá anabi sallallahu alaihi wasallam anabi ah! àdúrà tó ti gba ìyá wọn ti gba islam lóbi jẹ́ pé ká má fojú kéré àdúà àtàǹzá bídùá ìwà tàìsítàrí wà má tàdírí bima sọ̀nà àdúà o àtàǹzá bídùá ìwà tàìsítàrí wà bima sọ̀nà àdúà o wà má tàdírí bima sọ̀nà àdúà سهام الليل لا تخطي ولكن لا أمد وللأمد انقطاع لا أمد وللأمد انقضاء سهام الليل لا تخطي ولكن لا أمد وللأمد انقضاء imam shafi'i rahimahullah ó ní àtàhíza tó máa fi àdúà ṣeré ni abó máa fàdúà sáwẹ́wà alájẹ́dẹ̀rẹ́ bí máa sọ́nà àdúà ó ní mo rò pé ọmọ iṣẹ́ tàdúà máa ṣe àdúà rẹ̀ gẹ́gẹ́ bí ọfà ta lóru sihamu lẹ́yìn òwú tá a bá ta ìgbà téèyàn bá ta ọfà lójú ẹsẹ̀ náà kọ́ ní òbá ta abẹ́kọ̀ tàbí mú bá ṣùgbọ́n tó bá ti lè ṣe déédéé ibi tá a ta sí tó bá wọlé báyìí ó ti mú nìyẹn. wàlélẹ̀ àmàdùn kìtọ́ la àmàdùn wàlélẹ̀ àmàdùn kìtọ́. àbúrò rẹ̀ ra bẹ́ẹ̀ lọ́hún ìyá rẹ̀ sì di mùsùlùmí ló fi jẹ́ pé àgùdọ̀ jákàn lórí àwọn bàbá tó bí wa tí wọn kì í ṣe mùsùlùmí lórí àwọn ìyá tó bí wa tí wọn kọ tọlọ́run ká máa ṣàdúrà fún wọn ká sì máa pè wọn sójú ọ̀nà tọlọ́run láti lè kọ́ sí ànábì Ibrahim wa idh qala Ibrahim li abi Azar. Azar أتتخذ أصناما آلهة إني أراك وقومك ìyẹn ló fà àtọ́lọ̀ ń fi ní rẹ̀ ànábì lọ rántí ìgbà tí ànábì Ibrahim tó ń sọ fún bàbá rẹ̀ Azar bàbá rẹ̀ ó kọ bàbá rẹ̀ níjẹ́ Azar àwọn onímọ̀ tẹ̀síl wọ́n ló tún lè jẹ́ wípé òòṣà tí wọ́n ń sìn yẹn gangan oníjẹ́ Azar látara wípé bàbá rẹ̀ ti pẹ́ nídìí òòsà sísìn lọ náà fi wá gba orúkọ azaru yẹn ó wá ń bi léèrè istifamuli nkari pé so wà bàmú bẹ́ẹ̀ ìwọ bàbá tó bí mi só bàmú bẹ́ẹ̀ só wà máa mú àwọn èrè wọ̀nyí lọ́lọ́run míì tó máa jọ́sìn fún lẹ́yìn ọlọ́run ọba ni. ilé àrùn ọ̀gá wà kan mọ́tàbí bọ́lá àlè múrin dájúdájú èmi ọmọ rẹ mo ríwọ̀ bàbá tó bí mi àtàwọn tí wọ́n ń tẹ̀lé ọ lórí ìlànà ẹ̀sìn yìí ojú ọ̀nà àánú tó fojú wọn lẹ́wà ẹ̀ sí lójú ọ̀nà tó mọ́ Ibrahim náà tí mọ́ lọ ṣùgbọ́n lọ fi ná fúyù yẹ pé nǹkan yìí ò yẹ kó rí bẹ́ẹ̀ ló fi jẹ́ wípé nínú gbogbo nǹkan láyé tó bá fẹ́ sọ wípé bó ṣe yẹ kí nǹkan orí ni ó kọ́kọ́ sọ pé tíọ́rì kan wọlé èyí tó wọlé rèé torí kó tó bá pèèyàn náà ló fẹ́ sọ kò sí tó tó ń bẹ̀ ṣùgbọ́n wọ́n tó ní tẹ́lòmí ò ní in tí wọ́n ní lọ́wọ́ èèyàn ò fẹ́ sọ kó lálẹ́wù ó kọ́kọ́ fi yé wọn wípé àlébù ń bẹ níbi tí wọ́n gbé lọ́wọ́ káwọn náà lè àgírí lérí ẹ̀ tó bá wá àgírí ló wá fún wọn ní tó ṣe pé àlébù èyí tí ń bẹ lára èyàn kò sí níbi èyí tó fẹ́ mú wá tálébù yẹn bá lè wà ń bẹ àwọn náà lẹ́la aká ìwọ̀n wá wá èyí tí wọ́n náà mú wá yìí sọ níbi tìtẹ̀ ìkan ṣùgbọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lè náà anafiyu muqaddamu alal ithbat kakọ sọ pé nǹkan ò exist ìyẹn la kọ́kọ́ àwa establish iye yìí tó right láàbù sọ pé la ilaha illallah akọ́ṣe nafiyu ìbáàdà fún gbogbo nǹkan míì lẹ́yìn ọlọ́run ká tó wá ṣe ithbat fọlọ́run nìkan ìgbà Ibrahim kọ́kọ́ mọ eléyìí alayhi salatu wa salam ọlọ́lẹ́yìn wá àgbà náà wa kadhalika nuri ibrahima malakuta as-samawati wal ard. wa kadhalika nuri ibrahima malakuta as-samawati wal ard waliyakuna minal muqinin. ọlọ́run ní báyìí nígbàtí yẹn ti yé ibrahim àwa fi ajẹ́kú gbọ́yé malakut as-samawati wal ardi àwọn tọ́lọ̀wọ̀n ọba kó sínú ayé àti sánmà tó kó sí sánmà nínú àwọn ẹ̀dá ọlọ́run téèyàn rí téèyàn fi mọ ọlọ́run ọlọ́run fi gbogbo àwọn àmì ṣe àmì ńláńlá nínú àwọn àmì ọlọ́run ọlọ́run fi hàn ó náà wá ń rí pé ah, eléyìí ju òsà lọ ọlọ́run wá fi malakutu samawati wal ard ọlọ́run ọba fi máa nẹ́bí ibrahim kó bá a lè jẹ́ ní tọrọ òye láyé dájú ọlọ́run tó lọ fẹ́ sìn kó o lè mọ́ lámà dájú ọlọ́run wal yakuna minal muqinin kánẹ́bí ibrahim ó lè jẹ́ nìkan nínú ẹni tọrọ òye láyé dájú nínú ọ̀nà téèyàn fi mọ́ lọ́wọ́ èyàn á máa mọ ọlọ́run bil adilati anakiliya pẹ̀lú àwọn ẹ̀rí pé ọlọ́run sọ báyìí ànábì sọ báyìí nípa ọlọ́run èyàn á fi bẹ̀ mọ ọlọ́run èyàn á máa mọ ọlọ́run bil adilati kauniya pẹ̀lú àwọn tọ́lọ̀wọ̀n bá dá bẹ́yàn bá wo òun lọ títí àtàwọn ìbòlò òun ṣe wà ń bẹ̀ èyàn ó mọ̀ wípé láyú jádù mọ̀sùnúrún bìlá sọ̀nẹ́ẹ̀n bá a bá rí ọkọ̀ yóò fi yé wa wípé àwọn kan ni wọ́n ṣe abẹ́ẹ̀kọ́ tébù tá ń wo tá ń tá jókòó lé lórí àmì tébù tó wà wájú wa yìí ẹ̀rí ló jẹ́ pé ẹni tí ń jẹ́ káfíńtà ń bẹ fọ́níṣọ̀ ń bẹ bá a bá ti ẹ̀rí fọ́níṣọ̀ tébù yìí iṣẹ́ fọ́níṣọ̀ ni ẹni tó jẹ́ oníṣẹ́ fọ́níṣọ̀ àbí káfíńtà bíbẹ tébù dẹ̀líìlù ni pẹ́ni tí máa ṣe tébù ń bẹ abẹ́ẹ̀kọ́ ilé mọ́sálásí tá a yìí ẹ̀rí ni wípé bíríkìlẹ̀ à ń bẹ bàbá tiẹ̀ mọ bíríkìlẹ̀ àtọ́bẹ ṣùgbọ́n ẹ̀rí ni wípé bíríkìlẹ̀ à ń bẹ ọ̀kan náà àwọn ọ̀jọ̀gbọ́n ó sọ ọjọ́ kan wípé òun lọ òun kàn rí igi kan ó bá wó sínú omi ó bá bẹ̀rẹ̀ sí ní fọ́ ọmọ ọkọ̀ ojú omi fúnra rẹ̀ òun wá dúró síbẹ̀ ó wá gbé nǹkan já ẹnìkan ní ọ̀ọ́ bó o nígi yóò gera rẹ̀ yóò ṣe sọ̀rọ̀ ẹ̀dọ́kọjú omi oníláìláì kò ní ẹnìkan ni ó yà sọkọjú omi wọ́n wá ní tí mo fẹ́ jẹ́ ọmọ sọ́ọ̀mọ́ kí wọ́n ní kò sọ́lọ́hún ní tó bá fi lè mú igi kó mọ̀ lè sàdédé gé kọ́kọ́jú omi ó wá bílé ayé ìṣerí tó sòpá ń bẹ sóòrò kó lè sàdédé wà tí ìṣepẹ́ nìkan ló dànù àwọn àmì tá a rí yìí látijọ́ tó rùn ti wà ń bẹ amẹ́ríkà ò sọ pé àwọn làwọn darí àbí wọ́n sọ pé àwọn làwọn ṣe látijọ́ tí ilẹ̀ tí ààrẹ nìkan tó jáde rí pé òun lòún ṣe lẹ̀ bó ṣe rí látijọ́ tó sùpá ti wà ààrẹ nìkan tó claim ẹ̀ rí ọlọ́run nìkan ló sì claim ẹ̀ kò sí ẹnìkan tó bá claim ẹ̀ àwọn náà sì mọ̀ pé kò lè ṣàdédé wà àfi kó ṣe pé nìkan lójú ó wà nínú àwọn àmì tá a tún fi mọ̀ bọ́lọ́run wà Ibrahim aleyhi salatu salam kó lè dá ọlọ́run mọ̀ bẹ̀lẹ̀ adillatil kauniyya pẹ̀lú àwọn àmì tọ́lọ̀ ń dá kí ẹ náà lè máa jẹ́kọ̀ọ́ fún wa ìyẹn àwújáre ni wọ́n bá ní ọlọ́run sọ́nù kùránì nínú àdísì pọ́lọ́wọ́n bá ń bẹ tó bá lọ́wọ́ gbàgbọ́ in tí wọ́n náà fojú rí ó establish pọ́lọ́wọ́n bá ń bẹ ìyẹn lọ́lọ́wọ́n bá fi máa ànábì Ibrahim aleyhisalatu wasalam ìgbà tó ti kọ́ ń táwọn bàbá tó bi tí wọ́n ń ṣe ìyẹn lọ́wọ́n bá wá fi hàn tó fi lè gbà pọ́lọ́wọ́n bá kò sí nǹkan mìíràn tó yẹ ká jọ́sìn fún àyàfọ́ ọlọ́run ọba nìkan abẹ́ ọlọ́run ọba ní tóbi rẹ̀ ọlọ́run mọ́ṣẹ́ wa lọ́nà látara àsìkò àdá tẹ̀síro wa dúró níbi tá a bàdé yìí nítorí ìkéde tí wọ́n ṣe fún wa lánàá ju márùn-ún sí mẹ́wàá à nígbà ìbéèrè kankan lẹ́nu inṣàlá ìbéèrè tó ń bẹ ńlẹ̀ ni wípé ẹni tí wọ́n ń pè ní à ń tẹ́ sọ búrìdì àbí kápẹ́ ní sufi nínú islam ipò wo ló wà kí ni islam sọ lérí ẹ̀ àkọ́kọ́ anabiwa muhammad sallallahu alayhi wa sallam nínú hadithu irbad bin sariya anabina alaykum bi sunnati wa sunnati khulafa'i rashidin al-mahdiyyin 'addu bin nawali ṣáájú àdìsí yẹn lókè anabi ni man yash minkum fasayara ikhtilafan kathira fa'alaykum bisunnati wa sunnati al-khulafa'i ar-rashidin al-mahdiyyin haddu 'alayha bin-nawajid hadisi riba ibn sariya ni atumare hadisi amuru ibn as anabi sallallahu alayhi wa sallam anabi ni lam yakun min nabiyyi qabli ìlà àyẹ̀dúlà ummatahu ìlà máa fi khairu lahu aw kama qala rasul sallallahu alayhi wa sallam wa yanhahum amma fi sharruhu inna hadhihi إن أمتكم هذه جعل الله خيرها في أولها وسيكون في آخرها بلاء وأمور تنكرون حديث عمرو بن العاص حديث تي أضيف بن اليمان رضي الله عنه أني كنا في جاهلية كان الناس يسألون عن الخير وكنت أسأل عن الشر مخافة أن يدركه فقال يا رسول الله كنا في جاهلية فجاءنا الله بهذا الخير فهل بعد هذا الخير من شر قال نعم وهل بعد ذلك الشر من خير قال نعم وفي الدخول أو كما قال الرسول صلى الله عليه وسلم حديث متى تاي لا في ونورو ti àdìsí irbadu bin sariya anabi sallallahu alayhi wa sallam anabi lẹ tẹmẹrẹ bá gùn nínú yín ẹ rí oríṣiríṣi ìyapa nínú ẹsẹ̀ yìí ẹ rí oríṣiríṣi ìtawọ ńgbà táwa wà tá a mọ ti ń jẹ bẹ́ẹ̀ ẹ tẹmẹrẹ bá gùn ní ẹ̀yìn òrè o anabi ní ṣùgbọ́n tó bá dé fún aleikum bisunati sunna èmi anabi dọ ntí ẹ bá rí pé mo ṣe olùkọ́ yìí wà sunnati al-khulafa ar-rashidin èyí tẹ́ ẹ bá gbọ́ pàbùbákiri Umar Usman Ali wọ́n ṣe ẹ̀dìyàn náà wọ̀ abu aleha bímọ̀wá ẹ̀dì yín ọ̀gá yín mọ̀ ẹ̀ mọ̀jọ̀ bọ̀ anabi ti sọ tí ó ṣẹlẹ̀ fún wa ó sì ti sọ àbáyọ solution àdéhìsì amúrògùn àṣì wọ́n ní anabi sallallahu alayhi wa sallam sọ wípé umar yìí dáadáa bẹ̀ ọlọ́run ti kó sára àwọn tó ṣáájú ṣùgbọ́n tó bá ti di ọwọ́ kan yìí àwọn nǹkan tí ò ṣe máa gbọ́ sétí yóò ṣẹlẹ̀ o. hata tẹ̀jí alfitan anábìnrin fitina ó dé wàtòrọ́ kíkù bá àdùhà bá àdọ̀ ẹ máa fọdún yẹn dọ́ni ẹ mọ̀ ká eléyìí ti tún dá ètò tó wọ́n tó burú ju ìyẹn lọ. hadisi Udhaifa nínú Yaman onídàá òjíṣẹ́ ọlọ́run àwọn èèyàn máa ń béèrè nípa dáadáa èmi máa ń béèrè nípa lọ́wọ́ òjíṣẹ́ mo máa ń béèrè nípa burú kì í ṣe kí mo fẹ́ràn aburú ṣùgbọ́n mi fẹ́ kó síbẹ̀ ni mo fi máa ń béèrè eré òjíṣẹ́ ọlọ́run ẹ̀sìn yìí ti dùn báyìí lójú ayé rẹ̀ tó o bá lọ tán jaburú mi ò padà ṣẹlẹ̀ anábìnrin bẹ́ẹ̀ táburú yẹn bá tún ṣẹlẹ̀ sí dáadáa mi ò ṣẹlẹ̀ anábìnrin dáadáa mi ò tún ṣẹlẹ̀ ṣùgbọ́n dáadáa mi tí ó ṣẹlẹ̀ yẹn dàrúdàpọ̀ wà bẹ́ẹ̀ ipe bó o láṣẹ mọ anábìnrin àwọn èèyàn kan wọn ò dé wọn ò mọ káwọn mọ yàtàkàlà múnabi qawmun min jildatina yatakallamuna bi alsinatina bí ìwà báyìí náà ni wọ́n ṣe rí wọ́n máa sọ kí ó náà lẹ́nu wọ́n máa sọ gbogbo ẹ̀ náà lẹ́nu wọ́n ó dò lẹ́nu náà já ànámà wọ́n máa pèpè síbẹ̀ ẹni bá jẹ́ pé wọ́n kọjá fún òfin wọ́n sọ ẹni ẹ̀sìn náà ọ̀rọ̀ tó nàbí sọ̀rọ̀ sálàmù sọ yìí alqurunul mufaddala gbàtà nàbí fẹ́ẹ́ tó ń sọ̀rọ̀ nípa ìpín tí mùsùlùmí ò pín sí anabi ni wasa taftariku ummati ala thalatha wa sab'ina firqa kulluhum fi an-nar anabi láwọn àlùmọ̀ mi wọ́n kún sọ́nà seventy three anabi ni gbogbo wọn iná ni àyàfà àwọn kan àwọn wo ni ma kana ala ma ana alayhi al àwọn tí wọ́n bá ṣe ẹ̀sìn wọn lórí bí mo ṣe ń ṣe lónìí bí mi ànábì ṣe ṣe àwọn yẹn nìkan ànábì ọ̀dárúkọ society kankan o anybody tó bá ti ṣe bẹ́ẹ̀ ní society ni o ní individual ni o ní kinní ni kásárì gbé west tá a bá ti fẹ́ ṣe àgbè lórí pé bó o là nẹ́bì gan ṣe ṣe tẹ́nìkan bá gbé nǹkan kan wá tábìlì nípa ẹ̀dá èyí tẹ̀ ń sọ yìí lójú ayé ànẹ́bì sànẹ́bì ṣe sábùbákìrì ṣe ìyẹn ni nǹkan tí ó sunwọ̀n tẹ́ni tó bá fẹ́ mọ̀ òdodo gbúdọ̀ ní torí pé ọlọ́run ọ̀rẹ́ nìkan kan sí wa àfàdé Muhammad sallallahu alaihi wasallam ìyẹn ni ó fi ọkọ yọ pé ẹ̀hìn ṣé àmọ́dá Tìjání ọlọ́run ọ̀rẹ́ ṣé àmọ́dá kódà kí ṣé àmọ́dá ìjẹni kọ́ jẹ́ olórí gbogbo wòlíì ọlọ́run ọlọ́run sẹ́lẹ̀ sàn dáadáa tó bá ṣe tó bá jẹ́ dáadáa ni tó ṣe lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n ọlọ́run ò ní bí ọ́ léèrè nípa rẹ̀ níjọ́ ìjàlè kíá nínú sàárè wọn ó ni wọn ní béèrè pé sọ́ọ̀pẹ̀ tiẹ̀ lè ṣe ìmìyàn sàkàlà àbàdàn tó gbúdọ̀ wà lẹ́mìí gbogbo ẹ̀ tó jẹ́ mùsùlùmí kó tiẹ̀ tó gbà kankan tẹ́nìkan bá gbé wá ìgbà tí ànábì lọ sallallahu alaihi wasallam abubakar lọ umar lọ uthman lọ ali lọ àfàwà muawiya ibn abi sufyan radiyallahu anhu ọlọ́run bá kó bá yọrọ sí wọn ìgbà tí àwọn wà nípò khilafa wọ́n ń pe àsìkò wọn yẹn ní ìjọba al-asru al-amawi ad-dawlatu al-amawiya. al asru al amawi ad dawlatu amawiya ìtumọ̀ ni wípé gbogbo ẹni tí ó máa jó lórí lásìkò ìjọba tiwa yìí ó gbúdọ̀ wà nínú fámìlì wa yìí ìtumọ̀ ẹ̀ ìgbà Abubakar Islamic Empire kò ló kọ ìgbà Umar kò ló kọ ìgbà Uthman kò ló kọ ìgbà Ali kò ló kọ ìgbà tó dé àsìkò àfáwà Muawiya bin Abi Sufyan ó di àdáwọlẹ́tú al-Amawiya Umayyad Empire ìtumọ̀ ẹ̀ ni wípé orílẹ̀-èdè àgbáyé islam ni o ṣùgbọ́n gbogbo ẹni tí ó mọ̀ jó lórí níbẹ̀ wọ́n gbúdọ̀ wá láti inú fámìlì Bani Umayya ọ̀rọ̀ ọlọ́ọ̀bẹ̀ yẹn ò kì í ṣe bí tá à ń lọ nù ká mọ̀ yà bẹ́ẹ̀ pé wáyà tó fi rí bẹ́ẹ̀ só lè wọlé àbí ò lè wọlé èèyàn kọ́ là ń lọ gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé Saudi náà lé ní ẹ mọ̀ gbọ́ pé al-Mamlakatul Arabiya as-Saudiya. Saudi Kingdom of Saudi Arabia Saudi orúkọ bàbá bàbá wọn nìyẹn anybody tí ó jẹ́ king ńbẹ yẹn ó gbúdọ̀ wá láti family Saudi yẹn because ìtàn fi sọ orúkọ ìlú yẹn nìyẹn lẹ́nìkan fi sọ pé wọ́n sọ wípé Nàìjíríà Kingdom of Hausa nínú kéde kan nàìjíríà nù wáyé tó fi jẹ́ pàwùsá nìkan fàníkà sọ̀rọ̀ yẹn gbà yẹn so tọ́ba kan bá sọ bẹ́ẹ̀ náà ni kò ní ìdíjà ẹni tó bá wá láti mọ fámìlì yẹn nìkan ni wọ́n máa jù lórí àwọn bani umaya, àwọn ni wọ́n jẹ́ olórí mùsùlùmí wọ́n sì ṣe dáadáa ìgbàtà àfọwà Muawiya kúrò mẹ́ ọmọ wọn Yazid ibn Muawiya kò bọ́ síbẹ̀ ìgbà tó náà fẹ́ lọ òun náà tó ń bá ti lọ ọmọ tó náà ní ọwà mẹ́ ìyẹn Muawiya Thani ìgbà tí bàbá rẹ̀ lọ tí wọ́n ní ọmọ wá sólórí òun ò kankan ẹ̀yẹn ni tó bá wù yín láàrin ẹ̀yìn mùsùlùmí kò lórí ọ̀rọ̀ sọ lórí ìgbà tó sọ yẹn àwọn fámìlì yẹn rí pé ọlá yẹn fẹ́ kú ònú fámìlì ònú wọ́n arrange fún àwọn míì nínú fámìlì kó lè jẹ́ nínú fámìlì yẹn náà ṣùgbọ́n ní àwọn dáadáa tí wọ́n ṣe wọ́n nígbà yẹn Islam ṣẹ̀ṣẹ̀ ń jáde síta ni àwọn èèyàn míì ṣẹ̀ṣẹ̀ ń gba Islam tó jẹ́ wípé àwọn nǹkan kọ̀ọ̀kan ò tí ì tán lára wọn nínú àṣà wọn tẹ́ bá ní kẹ́nìbọ̀dì lè lórí bó ni ò ṣe ní gbé èyí tí ń gbé bọ̀ láti inú ìran wọn kọ́ mọ̀ lọ gbé wọlé wọ́n fi protect Islam for now àwa alárúbáwá tá a jẹ́ lọ́dọ̀dọ̀ ànábì àwa ní ká sì mọ mójútó nǹkan yẹn àwọn èèyàn míì tó sọ nǹkan míì náà ṣùgbọ́n èyí táwa fẹ́ lò nínú àwọn ọ̀rọ̀ tó wọ́n sọ nìyẹn bet àwọn míì náà ń bẹ nínú fámìlì tí wọ́n jẹ́ lárúbáwá náà ṣùgbọ́n látara pé wọn ò wá láti inú fámìlì Bani umaya, àwọn náà rò pé ah, ah, ẹnìkéyìí jẹ́ kílẹ̀ ó ṣe kínní ẹjẹ́ káwà náà ẹ bá jẹ́ díẹ̀ jáwà náà ṣe àwọn èèyàn sára wọn jọ pípé ẹjẹ́ ààyè ìjọba ìlẹ́sẹ̀ ẹjẹ́ ààyè káwà mi ò wọlé ṣe bíbà ní Umayya wọn èkúkú ṣe direct family ànábì lásàlá ṣùgbọ́n nínú àwọn tí wọ́n jẹ́ ara maka tí wọ́n dẹ̀ jẹ́ tó gba islam náà bí ọ̀dà ẹja púpọ̀ ẹ̀kan yẹ jọba mọ́ wọn lẹ́sẹ̀ ká gbẹ́tò yẹn fáwọn fámílì ànábì eléyìí táwọn sọ ọ̀rọ̀ islamic ism mo fẹ́ tírì sí ẹ̀ láti ilẹ̀ kó lè clear sí wa ìgbà wo ni sufi wọlé kò sí díjẹ́ sufi láyé ànábì wọn ọ̀mọ́ díjẹ́ bẹ́ẹ̀ lásìkò àbákiri kò sí díjẹ́ bẹ́ẹ̀ kò sí díjẹ́ wúrìtì gbogbo èèyàn kò sí gbogbo àsìkò táwọn ànábì ní ẹ̀ di ní táwọn yìí bá ṣe ẹ̀ dì í mú kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ ní òwò báyìí ìgbà tí àwọn èèyàn dìde wípé ìtàṣe ni wípé ẹ jẹ́ kó jẹ́ fámílì ànábì kí gbogbo wa gbà pé yẹ́sì fámílì ànábì nìkan náà ń jẹ wọ́n sọ eléyìí àwọn èèyàn support wọ́n bẹ̀rẹ̀ campaign bó tilẹ̀ jẹ́ pé campaign yẹn kí ni àwọn àfáà sọ lórí àwọn àfáà ló rọrùn because a kò gbúdọ̀ protest against the constituted authority nínú òfin ṣẹ̀ríà Islam ìgbà tí wọ́n gbé ìgbésẹ̀ yẹn àwọn tó já àwọn àfáà nínú àwọn sàbí wọn ò bá wọn dá sí i wọn nínú yẹrẹ Islam tá a bá láàfẹ́ nìkan lórí alimọ̀ sọ tí ò bá ti débẹ̀ bẹ́ẹ̀ tó bá ti débẹ̀ ká sọ̀rọ̀ dá kálàáfíà ò lè rèé torí pé ẹni tó bá mú ìdí ìdà lọ́wọ́ òun ló lè lò ó ẹnu ìdà ò sí gbámú bẹ́ẹ̀ bá gbámú tó bá fà á òun yóò kì ìyẹn ni òyà àwọn èèyàn tẹ́mi fi ń ṣòfò lọ́pọ̀lọpọ̀ àwọn ilẹ̀ lárúbáwá lẹ́nu àwọn àáfàá nínú àwọn sàbẹ̀ wọn ò wà gbé ẹjẹ́ àfi wọ́n lẹ̀ sẹ́bà ń rẹ́sìn ṣe àwọn èèyàn dẹ̀ fún wọn lẹ̀ gbà tí wàhálà yẹn dé tí wọ́n dojú ìjọba yẹn tán dojú ẹ̀ délẹ̀ ẹni tó jẹ́ khalifa àgbà náà Marwan bon Muhammad wọ́n pa ni ẹ̀wọ̀n dáná ibi ti sọ pé wàhálà ó ṣẹlẹ̀ ìgbà tí wọ́n pa ẹni yẹn wọ́n ní náà ẹ jẹ́ ká fi fámílì ànábì sí àwọn kẹ́kẹ́ yẹn máa jì ní pé no kìí ṣe pé direct family ànábì àwọn èyí náà ọ̀dà gẹ́gẹ́ bí nísìn kéèyàn sọ wípé ẹja fi direct ọmọ rẹ gẹ́gẹ́ sí wọ́n ní àánú ah, ṣèbí nínú family yìí náà ni ọmọ ẹ̀gbọ́n bàbá rẹ náà the same family náà ni ẹ̀ kankan náà là ń sọ ẹja lọ lọ́mọ ẹ̀gbọ́n bàbá ẹ̀mẹ́jà lọ direct ọmọ gẹ́gẹ́ kìí ṣe dáàjọ sọ nìyẹn o torí pé gbàtà ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn àwọn tí wọ́n fẹ́ lọ lọ bà Abbas òun ló wà lẹ́mìí wọn ṣùgbọ́n wọ́n sábẹ̀rẹ̀ yẹn pé nasran li alil gbàjọba tán wọ́n ní tọ̀ dáwọ́lá tá fẹ́ establish Islamic empire yìí o a máa pè ní adáwọ́lẹ́tòlè Abbasiya torí pé Abbas ọ̀kan nínú ẹ̀gbọ́n bàbá ànábì ni ló ń jẹ́ àwọn ọmọ Abbas làwọn ni wọ́n take over náà wàá sọ empire yẹn ní adáwọ́lẹ́tòlè Abbasiya Abbasid empire wàhálà ṣẹlẹ̀ ṣẹlẹ̀ pé àwọn kan bìlífù wípé dàrẹ́tì àwọn ọmọ ọmọ àwọn ọmọ ọmọ ànábì tó sì wà láyé ló yẹ kó so àwọn yẹn tún ya àwọn yẹn làwọn ṣíà gbà ìyànjẹ tó ga lélẹ̀ ṣe àgbẹ̀ téèyàn bá dẹ̀ dórí ìjọba téèyàn bá fẹ́ ní support ìjọba tó kọjá ní tí wọ́n lé wọ́n mọ́ ẹ̀yìn òde ẹgbẹ́ ah lóòótọ́ ọmọ ẹgbẹ́ ọmọ sì dábẹ́ pé tí wọ́n mọ̀ tó ń ìdágbé politics nìyà ó ti wà ti pẹ́ yóò ti yé ẹnìkan ó lè yóò gbé nǹkan wá ẹ̀ tòun ti dá ẹ̀ tí kan bá tó lé ònù pé gbogbo ẹ̀yin ọlọ́jà tó mọ́ máa ṣe kiri àwa ti fún yín láàyè láti fi da kinní tàwọn yẹn rúgbé iṣẹ́ mọ̀ pé gbà yẹn àwọn lé yín ó náà mọ̀ pé kò yẹ kí wọ́n dúró bẹ́ẹ̀ ṣùgbọ́n fẹ́ fi yé kí wọ́n rí pé tàwọn yàtọ̀ ó ti wà tipẹ́ àwọn táwọn yẹn wá lé wọ́n mọ́ ń gbà yẹn àwọn dọ́làtúlà bá sí àwọn rẹ̀ wọ́n tẹ̀ wọ́n wá ní ìjọba ti wá o gbogbo mùsùlùmí ló lẹ́tọ̀ọ́ sípò provided tó o bá ti lè proof ara rẹ̀ intellectually tá a rí pé o worth ẹ̀kọ́ wà lára rẹ̀ kò sípò tó lè dé nínú ìjọba wa yìí so wọ́n fi yẹn gain support àwọn non-Arabs tó jẹ́ Muslims so àwọn alábáwò lè dí pẹ̀lú wọn wọ́n kà lọ support àwọn non-Arabs so wọ́n ti rí support wọ́n dẹ̀ tún kó àwọn non-Arabs tí wọ́n yẹ ṣe lárúbáwá gangan Islam ti dé India China gbogbo báyìí so wọ́n bi táálí nínú ètò ìjọba ń gbà náà ń tá ń pè ní الامتزاج في الحضارات والثقافات، civilization ó ti ń wọnú ara wọn ọ̀làjú torí pé Islamic Empire ó ti gba àyè oríṣiríṣi nǹkan ni ó máa ṣẹlẹ̀ wọ́n ní láti progress kan develop lọ́nà kàbọ́nà mi Dawlatul Abbasiya wọ́n bẹ̀rẹ̀ sí ní encourage knowledge science technology nígbà náà kì í dẹ̀ ṣe ìmọ̀ tàwọn lárúbáwá àwọn Yunan Greek àwọn Greece àwọn ìyẹn ni Greek ìlú wọn ní Greece àwọn Persians àwọn Romes àwọn ará alẹ̀ Rome Romans gbogbo àwọn yẹn àwọn yẹn náà títajà rírajà bísínẹ́sì business, I mean ó ń pa àwọn interaction ń pa àwọn pọ̀ transaction àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ń ṣẹlẹ̀ wọ́n ń bọ̀rù idea látọ̀dọ̀ ara wọn lórí ọ̀rọ̀ ètò ìṣèjọba àti nǹkan tó jọ bẹ́ẹ̀ àwọn nǹkan yìí àwọn tó kọjá àwọn sì lè pa pé èyí tá a báyìí náà láàmú ṣe àníjẹ́ mi ò wọ́ bẹ̀ nígbà yẹn àwọn mùsùlùmí lọ study philosophy wọ́n translate ẹ̀ láti inú èdè àwọn Yunan àwọn Greek náà ni philosophy wọ́n translate ìmọ̀ philosophy sínú èdè Lárúbáwá àmìsàlù fàárọ́bí àwọn yẹn wọ́n jí lò nínú ìmọ̀ philosophy ìyẹn túmọ̀ sí pé Lárúbáwá ń fetí gbọ́ philosophy tẹ́lẹ̀ ni wọn ò mọ̀ tí ń jẹ́ bẹ́ẹ̀ but now wọ́n ti translate ẹ̀ sílẹ̀ Lárúbáwá náà Lárúbáwá náà lè kà one way or the other ó máa wà influenced ó ti kúrò ní pé ìtọ́lọ̀ ń wí dáná bí wí nìkan mọ́ àti ní access sọ̀rọ̀ philosophy then nígbà yẹn oníkálukú in tó bá contribute sáwùjọ in terms of intellectual products No determine recognition tí yóò ní láàrin lò àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní kọ oríṣiríṣi ìwé tí ò tí ẹ̀ sí pọ́lọ̀ ń wí ànábi wí lágbàwá mi lo twenty volumes yóò pọ̀ lóbi jẹ́ kẹ́mọ́dé ó yẹ ọ lẹ́nu ó du fa kéwù rẹ̀ ń bẹ ní arabic ó du fa gàgà ó rí ní arabic tó wà ń bẹ so báwọn nǹkan yẹn bó ṣe wáyé nìyẹn ìgbà yẹn ní ìròrí ìjọsìn kí náà ń pè lọ́lọ́run bó lèèyàn ṣe lè súnmọ́ Ọlọ́run bó lèèyàn ṣe fẹ́ attain àwọn spiritual realm kan èyí tó wá látọ̀dọ̀ àwọn India àwọn Chinese àwọn kan yẹn ti wà lára wọn tẹ́lẹ̀ àwọn nǹkan wọ̀nyí wọ́n translate ẹ̀ sórí làgbà wa èyí tó padà bí táwọn mùsùlùmí mi ń kà èyí tó bírò orin sufism nìyẹn láti wípé bóò la ṣe fẹ́ dẹni ọlọ́run bóò la ṣe fẹ́ súnmọ́ ọlọ́run kí làwọn extra ordinary things míì tá a tún lè máa ṣe tí ó tún jẹ́ káwọ́ tún yàtọ̀ sáwọn èèyàn tó kù káwọ́ ọba àlẹ́ dẹni ọlọ́run ló fi jẹ́ pé principle sufism òun náà ni wípé báwo ni mo fẹ́ ṣe àtẹ́ni spiritual level tí màá fi yàtọ̀ sí gbogbo ẹ̀yin tó kù débi wípé kódà bí mo bá ṣe lọ́hùn gan ọlọ́run ò lè bí mi lérè torí wípé bó o ṣe wà yín sìn tó o bá mú glass cup tó o bá lẹ̀ mọ́lẹ̀ tó o bá fọ́ tọmọ kan bá fọ́ sẹ́mọ̀ kéèyàn nà ọmọ yẹn ṣùgbọ́n tó o bá fọ́ fúnra rẹ sóò nara rẹ because we believe pé ọwọ́ rẹ tó fọ́ yẹn is part of you your body abẹ́ẹ̀kọ́ so tó o bá ti lè attain spiritual realm tí wọ́n náà ti di part of God bó o bá ṣe lọ́nbọ́lọ́nba bọ̀ wí ara rẹ̀ ló bá wí concept yẹn nìyẹn n tó bì nìyẹn so kó tó wá kan gbogbo àwọn nǹkan míì tó wà lábẹ́rẹ́ ọjọ́ ti lọ inṣàlá tó bá dọ̀la gbogbo bó ti wá pín ẹ rí i pé kì í ṣẹyọ kan náà kọdùríyà ṣàṣbàndíyà ṣàṣìlíyà ẹ̀ẹ́dínníkàríyà gbogbo ẹ̀ lọ wáyé tí òfin jẹ́yọ kan tìjàníyà kẹ̀kẹ́ ní kàfáì dọ́tí ibrahimiya gbogbo ẹ̀ tó wà lọ́dọ̀ọ̀dọ̀ so kò sí tó bí ju wípé a ti kúrò lójú ìlànà yẹn tánàbí anábìdẹ̀ ti sọ ọ́ àsọtẹ́lẹ̀ ibi tó ti wọlé ní Abbasid empire Islamic empire ni àwọn irú ti gba ògiri irú àtògiri gbogbo ẹ̀ wọlé nítorí àti lè pílìsì àwọn èèyàn lórí ọ̀nà táwọn fi gbàjọba so secret tó ṣẹlẹ̀ ń bẹ nìyẹn so inshallah tó bá dọ̀la á wo kí ni àwọn kan tó ń dúró lórí kí ni wọ́n máa ń ṣe kí làwọn gbàgbọ́ wọn kí ni àṣejù tó wà nínú àwọn kan yẹn lóbi jẹ́ pé wáàsí tàwa ni wípé ẹni tó bá fẹ́ ṣẹ̀sìn kó ṣe lórí kí lọ́lọ́run wí kí lànàbì wí bọ́ ọ bá ti ṣe yẹn o ti gba pass mark o ti gba pass mark bọ́lọ̀ ń ṣe ní o ṣe bánàbì ṣe ní o the question ni sànàbì ṣe wíìtì that's the question sáwọ bá kiri ṣe kẹ́nìkan ó dé kọ́ sọ pé tẹ̀yìn bá ṣe látòlè fàátì kan ó lóore ju kùránì six thousand lọ sẹ́wọ̀n pé ìyẹn ó sọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ̀ lè ṣe mọ̀ ó lè sọ bẹ́ẹ̀ because àwọn nǹkan tí wọ́n fi tí wọ́n gbàgbọ́ ìdádúró lórí so ìdí nìyí tó fi jẹ́ pé kọ́lọ́wọ́n bá kọ́wọ́ láti olú rẹ̀ kó ṣe àrùn wa kó sì dúró tiwa inṣàlá àwọn ọjọ́ ti lọ wa. bí ó bá di ọ̀la a kàn sọ díẹ̀ nínú àwọn nǹkan tí wọ́n máa ń sọ kí ni Islam sọ lérí ẹ̀ ṣùgbọ́n eléyìí tá à ń sọ yìí kì í wá sí pé bóyá kọ́ bá rẹ̀ tó jẹ́ òwúrì ìdí kọ́ wá lọ sáládà o àbí kọ́ wá mọ̀ ah, àwọn kèfèrí rè mí ò àpò wọn kèfèrí o ṣùgbọ́n tí wọ́n ń ṣe yẹn ó ṣe pa sí tánàbí sallallahu alaihi wasallam tánàbí gbẹ̀yìn ò bá sì sọ́ra èyàn ní tó lè má jẹ́ èèyàn sọ̀rọ̀ kéèyàn sáàdúró lórí ibi táwọn ẹbí sọ pé ká dúró kéèyàn tó lérí ẹ̀ ọlọ́run kó má ṣe wà lọ́nà برحمتك يا ارحم الراحمين وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى اله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك